بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن شرح أركان الإسلام الخمسة adúgbò fún ọlọ́run ọba àlekèrè nísìnyí báyìí a sọ nípa àlàyé lórí àwọn tí ń jẹ́ erigun islam márùn البناء بناء الإسلام بني الإسلام على خمس يعني خمسة أعمدة لو أسقطنا عمود انهار البناء. إسلام tá هو ń wò yìí bí ilé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 a gbọ́dọ̀ ṣe àfi kó jẹ́ pé pẹ̀lú òfin tọ́nà ọba ki ọlá làálẹ̀ tó fi ran nabi sallallahu alaihi wasallam sí wa ló fi jẹ́ pé nínú se muslimin kó gbà pa nabi sallallahu alaihi wasallam kó jí sí ọlọ́run ni òun ni kí gbogbo ẹ̀sìn tó bá ti fẹ́ si kó mọ fini fini bí sa nabi ló ní í الركن الثاني من أركان الإسلام إقام الصلاة لم يقل عليه الصلاة والسلام الصلاة لماذا؟ حتى تأتي بالصلاة قائمة مستقيمة على الوجه الذي أمر الله سبحانه وتعالى بشروطه وأركانه وواجباته ومكملات السنن وتنتفي عنك مبطلات الصلاة eléyìí tí ń jẹ́ ìpín kejì nínú àwọn ìpín àbí òpó kejì nínú àwọn òpó Islam òun ni gbígbé ìrun dúró anábì ò sọ pé ìrun lásán kò ní àsọ̀láàtù lásán bí kìí ṣe pé ó lo gbígbé dúró fún un ìtumọ̀ eléyìí ni pé ìrun tí ọlọ́run ọba àlekèlá ń fẹ́ ká kí ó ní oríṣiríṣi àwọn èròjà àwọn mọ̀jẹ̀mú bẹ́ẹ̀nbẹ́ tí ó gba wájú rẹ̀ àwọn tí ń jẹ́sẹ̀ ọ̀ràn yẹn bẹ́ẹ̀nbẹ́ àwọn nǹkan míì tó jẹ́ pé iṣẹ́ súnà súnà nẹ́bí sallallahu alaihi wasallam ń bẹ nínú òrùn yìí ń sì ń bẹ nínú òrùn yìí àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe tí ó gbé dúró bí ṣe ń bẹ nínú òrùn yìí ní tí ó tún rẹ̀ ṣe bí ṣe ń bẹ nínú òrùn yìí ní tí ó bàjẹ́ káwá gún ìrun wá ní ojúpọ̀nà الثالث إيتاء الزكاة ولم يقل الزكاة لأن الزكاة لابد تؤخذ من أموال معينة في زمن معين إلى طائف الأصناف الثمانية بمقدار معين النبي توجو يواني نوالا يتين صفواني قوانكو يوكو إليك إيتاء وني رأيي الزكاة كوني زكاة لسان إنتين جاء الزكاة ييو إديني كوي إقين دوكي awa ó ní òdiwọ̀n irú èwo ni n tá a fẹ́ yọ ńbẹ ó sì ní ìrùran àwọn nǹkan tá a fẹ́ yọ ó tún wá láwọn àsìkò tá a máa ń yọ bó sì jẹ́ pé àwọn ìsọ̀rí àwọn èèyàn àwọn ìpín àwọn èèyàn tọ́lọ́ wọn fẹ́ ká yọ eléyìí fún kò ju mẹ́jọ náà lọ gbogbo àlàyé yìí ni ó papọ̀ sí gbólóhùn ìta zakata nàbí wí ni òfin wí nǹkan míì káwọn májẹ̀mú yẹn fi pé láàrin àwọn ọ̀rọ̀ yìí. a rukn ar-rabi' sawm ramadan. èyí tí ń jẹ́ òpó àbí e, e, orígun ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun tí Islam dúró lórí òun náà ni ìgbà àwẹ̀ Ramadan. الركن الخامس حج بيت الله الحرام لمن استطاع إليه سبيل èyí tí ń jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni kí a ronú kí a dìde ní àti ìlú wa láti wá sí ilé ọlọ́run ọba àlìkẹ́lá láti wá sí hajj fọlọ́run ọba àlìkẹ́lá àmọ́ pẹ̀lú májẹ̀mú tí èèyàn bá ní ìkápá